Star Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. àṣẹ iná wá mi ò tètè mọ̀ gbá iná wá o. ṣé ó ti yá. kábíyèsí tó bá yá ìdúró kẹrẹ sókè o. wọn ló ti yá. kábíyèsí ẹ jẹ́ kábíyèsí fún ẹ rírun kẹrẹ lókè. kábíyèsí o. ní orúkọ bàbá tí a mọ àti tí ẹ̀mí mímọ́ kábíyèsí o kábíyèsí o kábíyèsí ọlọ́jà ọlọ́jà bàbá wa ṣèfi lọ́lẹ̀ ẹ máa pe àwọn tí ẹ máa mọ̀ kábíyèsí. chairman ọ̀dà sàràfà ọ̀dà látọ̀rí kábíyèsí ọba adésínà sùlámọ́ọ̀rù rájí tí wọ́n bá ti ṣíwájú gbogbo àwọn lọ́ba lọ́ba tó kù àtẹ̀lé parliament ruler wọn wá bá wọn dá sí i wọn ti ya fọ́tò yẹn ṣàràfà stage. ó ṣe padà sí bíbá yìí lórí ẹ̀rọ òun wà tẹ̀lé àti ìgbà sí bíbá. àjọ ìgbàlá yìí ṣáàbà yóò máa dé kúlé àwọn kábíyèsí ṣẹ́gun ọ̀gá ọ̀rọ̀ ọ̀gbọ̀n. ọmọ ayé bọ̀ jù bá wọ́ọ̀ kábíyèsí ọmọ ayé bọ̀ jù bá wọ́ọ̀ ọ̀gbọ̀n ọ̀tọ̀ yìí ti yọmọ ayé bọ̀ jù bá kábíyèsí mi mọ̀ wọ́n. kábíyèsí ọba kúyèmí ikú mi ọ̀rẹ́ ni wọ́n fẹ́. ẹ̀sán lójú mi wò ní sọ̀rọ̀ ọ̀hún. ẹjọ́ lọ àbá ṣíṣe kẹ́ẹ́. Adam lọ́dọ̀ káàdì òṣìṣẹ́ bá wa. olówó ẹṣẹ́ ọlọ́jà ọ̀pọ̀ dandan kẹta ọdún àwọ̀ adétúndínní kàbúrìà oṣù káàdì òṣìṣẹ́ bá wa. kótó ọ̀dà o ọ̀bà Mama, ilé mojúbà àgbà kábíyèsí èjìbà tọ́jú ọ̀bá ọ̀bá tọ́jú. ìgbà yìí bùdó èdè bàbá mi ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ inú mi dùn lórí ọlọ́gbà òun kò ní ìgbà òbí ṣe. mo bá kọ́ ni

Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world like our page subscribe and share with friends thank you